lẹ́yìn tí ó tún fi àánú ẹ̀ ju àbí tí ó fi dá padà sí ìdòkò àìní èyí. eléyìí ti ṣe ìjọ kẹẹ̀ẹ́dógún nínú oṣù ìmọ̀dájú kóòlà ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mọ́kànléní ogójì ìjọ. وكان النبي صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته kan sọ fún wa nípa ìkan nínú àmì ayéfẹ́ tán bí ayé ń lọ sókè ìkẹyìn wa dúníyàwó. èyí tí a ń ṣàlàyé nípa rẹ láti ìjẹjọ lọ kí ọ̀tún nínú àmì yẹn òun náà ni gbígbé ìmọ̀ kúrò pẹ̀lú kí àwọn olùmọ̀ máa kó láyé. ibi tí a nìgbélé nù. nígbà tí a parí síbi àdéhùn àbẹ̀wò ẹ̀rọ àtọ́sọ yìí pé yóò kó bá jọlẹ̀ ẹ̀yìn mú nínú sẹ́ra jáàmì ìbáyá ní ẹ̀yìn ní ọ̀pá yìí. ní abẹ́ báàbù márùwì àti kọ́pìlẹ̀ ẹ̀yìn ẹ̀gbẹ́ wa tí wọ́n gbẹ̀gbà wá rẹ̀ nípa gbígba ìmọ̀ àti lílọ àwọn olùmọ̀. àdéhùn sí adó mẹ́rin. هنا حديث أبي هريرة رضي الله تعالى عنه أن يقول يقبض العلم وقائما ولا النبي صلى الله عليه وسلم تقول وقائما ويزحر الجهل حيث كان ويكثر الهزل هذه الدماغ wọ́n wá bí òṣìṣẹ́ ọlọ́run ọba rẹ̀ lọ́wọ́ àlejò ọ̀sánlá ìgbé wọn mọ ìfẹ́rì jù kí ni wọ́n ti ń jẹ́ hàn òṣìṣẹ́ ọlọ́run tẹ̀ dáhùn pé ọwọ́ rẹ̀ ló fi dáhùn ká àdínàwó yorí olùkọ́tù bí ẹni gbé wọn dá nẹ́bí sọlọ lọ́wọ́ àlejò gbà lérò náà ní ìpàdé yọ pọ̀ àdéhùn yìí kọ́ àwọn àdéhùn yọ lágbára kíni ìdí lẹ́yìn ìpàdé ìyẹn lálàáfíà tó ti wá lọ́rọ̀ bẹ́ẹ̀ náà ló wá níṣẹ́. ó ti wá náà àkàdé ìdá kàálẹ̀ wípé dàbí kàtẹ́lẹ̀ nígbà tí wọ́n fi àtẹ́bí rẹ̀ sallallahu alaihi wasallam pé wọ́n mọ ìkárì pé kíni ń jẹ́ kárì títí ọlọ́run dẹ̀ dáhùn láwọn àyíká pé alùkọ́tì lórí kọ́tì ìpànìyàn ìpànìyàn ìyẹn ti wá ná àwọn nǹkan tí a mẹ́nu bà tẹ́lẹ̀ ó fi hàn yí pé lẹ́ẹ̀kan náà ànábi sọlọ ọ́ ẹ̀sánlá ń ṣàlàyé ẹ̀lìhárì pẹ̀lẹ́nu ó tún wá ṣàlàyé ẹ̀lìhárì jù ó ṣàlàyé rẹ̀ pẹ̀lú iṣẹ́ ó ṣàlàyé pẹ̀lú iṣẹ́ tó níbi báyìí sẹ́lómi ṣàlàyé ẹ̀. ó mú àpẹẹrẹ wá pé pẹ̀lú ọwọ́ rẹ̀ ti pa. bákan náà àwọn àtàrò míì tí àádùn fi àwọn àhàdìsì tá a ti mú wá òun náà ni àtàrò kan tó wá látọ̀dọ̀ afáwọn abdullahi ibn mas'ud radiyallahu ta'ala anhu wọ́n نعم قراركم وعلماؤكم يلعبون ويتخذ الناس رؤوسا جهالا قلت مع حديثه يخفض العلم ويظهر الجهل wọ́n á gba ìmọ̀ àìmọ̀ gẹ́gẹ́sì máa nà ó ní túmọ̀ rẹ̀ ní wípé àwọn ẹni tí wọ́n mọ kéwú nù yín tí wọ́n jẹ́ ni ní ọjà lálùbọ̀ hàn lálùbọ̀ hàn nìyẹn àtàwọn olùmọ̀ nínú yín yẹ sábò wọn a máa lọ wọn máa kó láyé wọn yẹ tẹfìdù náà sọ̀rọ̀ ó sàn tó kààlà àwọn èèyàn máa wá mú àwọn olórí tí wọn jẹ aláìmọ̀kan òun làwọn èèyàn máa mú ní olórí òun náà wá tún múlò hadith ìta àkàyẹ ọtún mú wa ìgbà ni wọn gba ìmọ̀ pẹ̀lú àìní àwọn olùmọ̀ àyẹ̀wò gẹ́gẹ́ sì máa pọ̀. nínú àwọn asáàrù mi èyí tó wá látọ̀dọ̀ àtúnlẹ̀ fún ọ̀sán ọ̀jọ̀ ọ̀jọ̀ ọlọ́wọ́ tẹ̀lé àlù. ọdún sọ báyìí pé. àní látọ̀dọ̀ àti ìlànà látọ̀dọ̀ àtúnlẹ̀ fún ọ̀sán ọ̀jọ̀ ọlọ́wọ́ tẹ̀lé àlù. ó ní ọ̀dọ̀ wọn yẹn lè lọ kọ́ mímọ́ ọ قابلة أن يقبل ثم تنقى إمام bọ́ọ̀ ni wọ́n ti gba ìmọ̀ òun náà ní sàhábọ̀ àìlèlè yáàní àìlèlè àìlè lílo àwọn olùmọ̀ òun ni wọ́n á fi gba ìmọ̀. bákan náà nínú àwọn àkáàrò mi ti tún sàlàyé àwọn àhàdí títà àti kàbúà yìí látọ̀dọ̀ ibi ṣìhá wọ́n ní sàlámọ́nà. àwọn ìyá mi ní káàkiri ìrìn قالوا ولعلم يقبل قولا سريعا ونعش العلم من ثبات الدين والدنيا وذهاب ذلك كله بذهاب العلم. طيب. أنا ابن شهاب رحمه الله قل تجب على تدعو يك من أهل العلم إن علماء ثم صلى الاعتصام بالسنن الدرامين لنا بي أنا صلى الله عليه وسلم nàìjà òun gán lọla o wọ́n ma ẹni máa fi pé mọ́ẹ̀sì ni yìí yóò kó bá dùn kọ́ọ̀kù tó ń sáré àánú wọ́n á gbà ní kíákíá ni ọ̀nà àṣọlẹ̀ ẹni ìtẹ́ẹ̀mà àná àṣọ òun máa ń pè ní kóṣí tàbá àtòkè ni ò ni tí mo bá ń bẹ ẹ̀sìn ó dùn ó déédéé ilé ayé ni ó dùn gbé ṣùgbọ́n wọ́n zà háàbù dáàlì kakó lè lílọ ẹ̀sìn lílọ ayé kí zà háàbì ẹ̀ẹ́d ti bẹ́ńbí kí mà lọ. bákan náà nínú àwọn àṣàrò mi àwọn fìbẹ̀ ní máàlì kẹlẹ́ àṣìjáì rahimahullah wọ́n ní. إذ نظر إلى السماء فقال هذا أوان يرفع العلم وقال له رجل من الأنصار يقال له زياد بن لبيد أيرفع العلم يا رسول الله وقيل كتاب الله وقد علمناه أبناءنا ونساءنا وقال رسول الله صلى الله عليه وسلم إن, إن كنت أحترق من أفضل أهل المدينة ذكر له جلالة أهل الكتاب وعندهم ما عنده من كتاب الله لقي جبال بن نصير شجال بن عوف بن مطلع حدثه حدثه هذا الحديث عن عوف بن مالك فقال صدق عوف بن مالك ثم قال شجال هل تدري ما رفع العلم؟ قال قلت لا أدري قال هذا أوعدك الذي أهل العلم أفضل نزعة قال قلت يا أبي قال أنا خشع حتى لا يرى قال هاري حديثي إليه لا تدع عوف بن مالك الأشجعي رضي الله تعالى عنه wọ́n ní láàrin ìgbà tá a jókòó ti ànábì sallallahu alayhi wa sallam níjọ́ kan wọ́n ní bó ti jẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam fi gbójú wo sámánìyàn àwọn aṣọ báyìí pé ah, ha lè tàǹbì náà rọ́bọ́ díẹ̀ ha dá àwa nù yóò fa àwọn ilé ayé ha tàǹbì láti tani dí eléyìí gan ni àkókò tí wọ́n á gbé mọ̀ kúrò arákùnrin kan náà à ń sọ̀rọ̀ sọ fún un wọ́n pẹ́ ní ẹni Ziyad ibn Labid radiyallahu ta'ala an ìyẹn wá ní ayurfa ilmu ya Rasulullah. ǹjẹ́ wọn á dẹ̀gbé mọ̀ kó ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run òfin iná kìtáàbùlà tí ọlọ́run ti bẹ láàrin wa ọ̀kọ́dé alẹ́mìnáhù abiná àná wọn ni sá àti káwọn ọmọ wa ń ké wà táwọn wa òjíṣẹ́ ọlọ́run sọ̀lọ́ àṣọlá wa ń dá lóhùn báyìí pé la al-madina ń lérò pé ẹni tí ó gbàgbọ́ yìí wọ́n ní wọ́n ń ṣàlàyé fún dọ̀là lẹ́tà ahlil kitab sísìn ní àwọn bàkàtàbíà tó fi di pé à ń bẹ ọlọ́run pé fẹ́rẹ̀ al-maghdubi alayhim wala ddallin àwọn bàkàtàbíà al-maghdubi alayhim àwọn yahud ọlọ́run má pẹ̀lú àwọn ayé pé kàmọ́sàlì himari yahmil asfara bí kàmọ́sàlì qawmi alladhina kadhabu bi ayatillah. tọ́ wọn ìmọ̀ ń wọ́n á túbọ̀ àfọlímọ̀ gidi ó bá àléhìn wọ́n bá dẹni tí ọlọ́run bínú sí. ọ̀làdọ̀ọ̀lì làtàwọn táwọn òsì ẹ̀ nímọ̀ tọ́kẹ́ láwọn ń sin lọ́hùn lásán. wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ ìsìnlẹ̀ tí ń bẹ fún àwọn bàkàtà àbíyà. tó ṣe pé ọlọ́run bẹ̀ lọ́dọ̀ wọn. wọ́n lọ́wọ́ pàdé ẹni tó ń pè ní jùbẹ́ ìrùbùnú nùfẹ́ ìyẹn ṣàdáàdù eh, pàdé rẹ̀ ìdí wọn ti máa ń kírun ní ìrun ibi ní pápá ọwọ́ awé hadith yìí fún pọ́wá látọ̀dọ̀ àwọn òfin Malik ní àkódodo ah, lọ́sọ̀ wọn ní ṣàdáàdì wa sọ báyìí pé àlìtádìrí ìmọ̀ ọ̀rọ̀ fún ọlẹ́ẹ̀ẹ́n ǹjẹ́ ìwọ mọ̀ túmọ̀ gbígbé mọ̀ kú òyìn ó ní wàá sọ pé mi ọ ah, lílọ àpamọ́.

àwọn ọmọ wọn ni alùpùpù ní o ìmọ̀ akọminú ọlọ́run ọba níbi ìjọsìn hátàlá yọrọ káàṣà ní ipa àti ẹ̀fín ní rẹ́ǹtì ń kọminú mọ́ àwọn ọba ẹlòmí ọkà ẹni gbé káàmú fóònù rẹ̀ wọlé. ìyàn máa wá ìyàn máa wá dún yọ máa kú fèrè orin oríṣiríṣi yọ máa kú fúnú mọ́sálásí bí lọ́wọ́ ní fíọ̀n ẹ̀rí. àkọ́kọ́ ọmọdé wa kọ́ sí kó ní àkóṣó rẹ̀ ìmọ̀ akọ́bínú ọlọ́run káàsì máa gbàgbé pé ọlọ́run ọba adẹ́ta sọ wípé ọ̀rẹ́ àfúlà ẹ̀lú mínú ẹlẹ́dínà ọ̀hún ti sọ́dá ti ké kọ́ọ̀ṣì hàn. àwọn ọmọ mi ní ti jèrè àwọn ẹgbẹ́ wa máa ọlọ́run ọba níbi ìrún wọn àkọ́kọ́ mọ̀tò akọ́ gbégbó onírèkọ́ amẹ́ríkà ẹni tí ó sì lọ́hùn tẹ̀mítẹ̀mí ò ní í mọ́ ẹni kẹ́ bá gbọ́ wúyà tó àbí nàìjíríà yín lè jẹ ajẹ báyìí kódà kọ́ jẹ́ lè mọ́ ó lè kẹ́ dídá àwọn oró nítorí ẹ̀ ẹ̀rí àkọ́kọ́ mọ̀tò ọkọ̀ ní ikú mọ́ ni. bákan náà nínú àwọn àṣàrò tó wá ti ń sàlàyé lórí ni wọ́n ti gba ìmọ̀. afáwọn alhassan rahimahullah ọ̀nìmọ́tò àlẹ́mí. ọ̀nìdẹ̀rí mọ́tò àlẹ́ ikú olùmọ̀ olùmọ̀tò fílì islam ìrún jẹ́gẹ́jẹ́gẹ́ ní máa ń ṣẹlẹ̀ nínú islam parun ni nínú ẹ̀sìn láàyè sùtò àṣẹ ìhun tó bá ń dànù bẹ́ẹ̀ kò sí ohun tó lè dì í ṣé olùmọ̀ lọ òun tó rún dànù ayé rẹ̀ àlàfo yẹn èyí táwọn olóṣèlú máa ń yẹn rẹ́rẹ́rẹ́ ni o sẹ́nìkẹ́ bá kú láàrin wọn gbọ́ àlàfo rẹ̀ ó sọ̀rọ̀ ojú wọ́n sì tún máa ń dìbò mí wọ́n sì lálọ́ àfo rẹ̀ ó sọ̀rọ̀ ojú ó sì lè yẹ bá bá lóṣèlú kan ló kú wọn lè rú àsìkò sí nàìjíríà ní bùkátà ti rẹ̀ yìí náà lọ́yẹ kó kú àlàfo tó fi lẹ́yìn ó sọ̀rọ̀ ojú àwọn àsọ̀rọ̀ ojú ìfẹ́ sì tún dìbò mí àwọn yẹn kẹ bá rí bó ti wọ́n ní kí ikú olùmọ̀ lórí mọ̀sán fẹ́lẹ̀ islam ìrún jẹ́gẹ́jẹ́gẹ́ ní gígé lọ́ máa jẹ́ nínú islam fẹ́ẹ́ fẹ́ẹ́ fi dọ́gba gé kú òyìn láàyè sódò àṣẹ nǹkan ní olè bí mọ́tò ìdàlẹ́yìn ló wọ́n nàkà nígbà tí wọ́n bá ń lé òru àtọ̀sẹ́ lọ ìyẹn ni pé tọ́sí àtòru bá ti wà láyé ẹ̀ rí bí. ìbùnú fi rí èyí àtàbí ẹ̀ ń tẹ̀lé èyí rọ́ọ̀sì mọ̀tò wọ́n. wọ́n ní záhàbà lè العلم ولم يبق إلا كفارات في أوعية في أوعية السوء. sọ́ni ìmọ̀tí lọ ọ̀wá kù kẹ̀kẹ́ mọ́ ju afẹ́fẹ́ abẹ́ eru. eru kútú nì kọ́ tó wà nínú gbábí burú ìgbábí ọ̀dà bẹ́ẹ̀ ni mo dọ́kẹ́ kù láyé. ó ní mo fi sàyìn ọmọ jùbẹ́rù tọ́jú ọmọ kí wà sílẹ̀ náà bá sì léèrè. kúlìtù mọ́ alámọ̀tò sáà tó àhàlákùn náà kọ́ ó ní mo béèrè yìí pé kíláàmù ìgbà ayé fẹ́ tán kíláàmù ìgbà ogun àwọn yẹn ti fẹ́ parun àfáà ni ọ̀rọ̀ táwọn àfáà wọn bá ti kú ayé fẹ́ tán ni àwọn yẹn tẹ̀sí fẹ́ parẹ́. bákan náà sùlẹ̀mọ́nù àbò sùlẹ̀mù àbò sálẹ̀ mọ́ta wọn ti قال يقول واعلموا أن الكلمة من الشتمة الجولة للمسلم فعليكم بالعلم قبل أن يرفع ورفعه أن تذهب رمواته. àfààní wọn lọ́rọ̀ tí máa ń sọ lóòrèkóòrè ẹ lọ mọ ẹgbẹ́ gbólóhùn ẹyọ kan nínú ọgbọ́n nínú ọmọ dọọlá tó mọ mi mi níwá kí ni o torí bẹ́ẹ̀ ọjọ́ wọn yẹn lọ kọ́ ìmọ̀ ọ̀gbìnlá ni yóò bá kí wọ́n tó gbé mọ̀ kú o bóun ni wọ́n á ti gbé mọ̀ kú o and test àtàrò wá tó ọjà tí fáwọn tó ń gbẹgbà wá mọ̀ wọ́n kò yá yẹn. bákan náà hadith eléyìí ọdọ ìlú kò ní ti gẹ́gẹ́ ká òun ni hadith àbí umama yìí wọ́n ní ọlọ́run ọba àgàwọ̀jẹ́ ó gbé mi dìde ní kódà àti gbogbo ayé ẹlẹ́dàá mi pa mí láṣẹ pé kí n pa àlùmọ̀gàmíà nínú ìfèrè wọlé máa ń ti pàtìlù àtọ́sí ó ní parẹ́ àti àwùsá òrìṣà èyí táwọn yẹn ń sè fún ìjà ìlẹ́yà islam tó dé. wọ́n ní ọlọ́run á búra pẹ̀lú ògo rẹ̀ ike ẹrú kan ní musiláyé ilà sàkóso min hamimi jahan. àbí kí n fún múnú onígbóná jahannam tá a jẹ níyà àwọn ọmọ kúrò ńlá àbí ká fi forí jìngbà dábàá ti fún un. ọ̀hún abẹ́rú kan jọ pa ọtí sí i nínú àwọn ẹrú mi sàhárù jan anha tọ́gbà pẹ́sẹ̀ àfi kí n fóun náà mú min hàbírọ̀ ti alikodo nínú eh, àwọn nǹkan tí ń bẹ́ẹ̀ nù ọ̀gá alikodo ibi tó mọ́ nínú àwọn àhàdí tó ti fẹ́lẹ̀ iná tó jẹ́ dọ̀ọ́yìn tó jíjà tí wọ́n rẹ̀ níbi àníjẹ̀ pé káṣẹ̀ fẹ́lẹ̀ yẹn fún pé eh, àmì ìpáyé mẹ́ta ni kí alùpùpù sọlá ń kọ́ pa kí ni ọbí òrìṣà ọ̀parẹ́ ìdíkọ́ yọ ìbùkún kò mẹ́ ọjọ́ ìsàlùbáríkà bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀. nínú àwọn àhàdìsì òun ni àhàdìsì àbẹ̀rù máa máa sọ̀rọ̀ gbọ́n tó lè dọ̀ àìsí bí dán òun lẹ yányá. wọ́n ní sẹ́ni gbogbo nǹkan bá bá lóní ẹ̀kọ́ báyìí láwọn ìdìbò àrà. yìí máa ń kọjú dání ní kẹ́yìn dání. ayé òun náà ní dojúkọ ní kẹ́yìn dá. ẹ rí dojúkọ harvard dean àbí ẹ̀sìn ó ní ìdojúkọ ó ní ìkẹyìn dá. ẹ rí ìdojúkọ ẹ̀sìn wọn bá sani lọ́hùn rẹ fún tọ́lọ́ ń gbé mi dìde pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ pé a rí ìdílé kan làtàtà fàkọ́hù mi ẹ̀ǹdì àkàrùkà yóò yẹn ni pé yóò gbàgbọ́ yé wọ́n ní tuma àkàrùkà yẹn ni pé àkèrè hà tọ́lọ́ wọn máa ń pe sáàrù ní ìgbẹ̀yìn kan ìgbẹ̀yìn kan wọn máa pè ní sáàrù torí nǹkan yẹn wọ́n fẹ́ farapamọ́ náà. àti ọmọ sọ̀rọ̀ pé ìdílé kan máa máa gbàgbọ́ yé mìíràn ìdí atọ́kùnrin ní ọ̀dọ̀ àwọn tọ́kẹ́ yìí mẹ́. débi pé kò ní sẹ́kùn bẹ́ẹ̀ àti kòkí ìkàrí kòkí méjì àwọn kòkí méjèèjì wọ́n jẹ́ mọ̀ fi mọ àánì wọ́n pa wọ́n rẹ́ wọ́n dẹ̀ ní yẹpẹrẹ tí wọ́n bá sọ̀rọ̀ kómìá wọ́n wọ́n pa wọ́n rẹ́ wọ́n borí wọn wọ́n fún wọn. wọ́n tún wá padà sàlẹ̀ pé wọ́n jẹ́ ọ̀jẹ̀ ìfẹ̀yìndà ẹ̀sìn yìí òun ní kí gbogbo òdílé kí wọ́n gọ̀ sí ìmọ̀ tóbi dé parí lẹ́yìn pé kò tiẹ̀ ní sẹ́kù rárá eléyìí náà fẹ́ sọ nípa pé kò ní sí ìmọ̀ mọ́ pẹ̀lú lílo àwọn olùmọ̀ náà ni òsàdìsì tó lẹ́ni èyí tó lálàáfíà ẹni tó wà. wípé wọn dájú mọ̀ pé sì ń pẹ́ ìdà ẹ̀rí pé náà àkọ́kọ́ yẹn jẹ́ oyé wa wípé àwọn èèyàn máa gbàgbọ́ yé láti ìdílé dé parí. ṣùgbọ́n nínú àmì pẹ́sì fẹ́ pẹ́ ìdá òní bá rí gbogbo òdílé yẹ́nyẹ́ tẹ́sí fún àlẹ́ àìlùmọ́ mi ní àìǹdí àtàwọn ìhà gbogbo wọn máa gbọ́ ìmọ̀ sí wọn bẹ́ẹ̀ ní kẹ́kọ̀ọ́ ìmọ̀ láti bẹ̀rẹ̀ wọn dópin pépé kò ní sẹ́kùn kẹ́kẹ́ ju àlùfàkì ihu alágbọ̀yé kan àbí méjì lọ àwọn méjèèjì ní ọ̀dẹ ni tí ọ̀pá rẹ tí wọ́n yẹ pẹ̀rẹ̀ tí wọ́n bá sọ̀rọ̀ wọ́n ní wọ́n máa sọ ẹ̀fà tó tó fẹ́ yá ní alẹ́ yìí nà ṣé ẹ fẹ́ mú wa táyà ẹnu àlá ni àbí ẹ fẹ́ máa kọjá àlàlé wa lórí mi wọ́n ní bọ́rọ̀ ṣe máa rí nìyẹn tí ò kojú fàkì wà bí fàkì há ni lọ àwọn èèyàn máa mutí láwọn àyẹ̀jókòó wọn lọ́jà wọn kódà wọ́n máa fi orúkọ orúkọ bíi ti ọtí yàtọ̀ sí orúkọ tá eléyìí ó dojú ẹgbẹ́ àti òsáwọ̀ kò kàá àmọ́ náà nìyẹn o débi yí pé àwọn tó kẹ́yìn nínú ìjọ yìí wọ́n sì máa ṣe pé fáwọn tó ti lọ. hálà fa àléhìn hálà ti láàánà. mọ́lá nàbí sọlọ́lá sálá ń sọ ṣùgbọ́n hadithi ọ̀lẹ́ pọ̀. ìjọ àwọn ènìyàn gan ni ìgbéjìlá ti kí ọlọ́run máa sọ kalẹ̀ lé wọn lórí. àlùmọ́hìn mú bẹ́ẹ̀ sọ náà ní wípé kò ní sí mọ̀mọ́ pẹ̀lú fáwọn olùmọ̀ nínú ṣùgbọ́n àwọn adìrẹ́ àwọn àhàdìsì ń jọ́ lálàáfíà àtẹ̀lé ìdílé yìí mọ́. Abu Umar ó ní àbúrò àjáhìá òun náà ti ṣe rárá pẹ̀lú ẹsẹ̀ ewì tí ó tún mú wá fún wa. Ìgbìmọ̀ mọ́tò àyẹ̀fóòrò sọ́ọ̀lì fún nàbì mi. Sókè yàtò kòmóòrò sọ́ọ̀lì mi nàbíyà. Sọ́ọ̀lì ìlà hu alánàbí yílà kọ́jú. Mo ṣe yàtò òkú dùn bàdàbò wá sí máa lọ́wọ́lá bàkọ́ yóò sọ èyí náà bá mọ́kànà mọ́kànà ntòmí àlànà wọ́rọ̀ sí. ó ní mọ́tò àyẹ̀kúrú sọ́ọ̀lì kú nàbí. kí ni àwọn ẹni dáadáa fẹ́ ń lérè rẹ̀? sókè yá ti gbogbo oorun sọ́ọ̀lì kìí ná bíyàwó. nígbà tó já sí pé wọ́n ti rọ òjò àgbáńlá síbi tààrí àwọn ẹni rẹ̀. sọ́ọ̀lì ìlàhùn ala nabi kọlọ́n bá ní sè kẹfà nabi làbọ̀dé mọ́kìyàtì òhúdùn bá àdá òwò bí mọ̀. lẹ́yìn tá nabi lọ́tán àlùkáwà ni oríṣi làwọn yẹn ti parẹ́ lẹ́wọ̀lẹ̀ àbàkọ́ yà sọ̀lẹ̀ bí ní àfà tí ìbá fi ìṣẹ́gun bọ̀ àwọn ẹni rẹ ni àfàmà kánà tóbi àlànà àwọ̀rọ̀ sí i gbogbo nǹkan náà sọ̀sálà ń tawájí lórí àti nǹkan tí wọ́n fọ́ lẹ́ gbogbo ẹ̀ pátá ni wọ́n ti parẹ́ sọ obìnrin yìí pé bí ọba ti wá sáwọn ẹni yẹn mọ àwọn náà mọ̀ pé yọ parẹ́ bí ọba ti sáwọn ẹni dáadáa mọ wọn máa parẹ́ náà nínú àwọn àhàdíìsì tó ti pé ọlẹ jìdá òun ni àdéhìí àbí ọmọ ìmọ̀lẹ́ta níbi káṣẹ̀ tó máa kéèyàn náà lọ títí wọn ni bọ̀ǹtù rahmatan wa hudan lil alamin wọn gbé mi dìde níkẹ àti ìmọ̀lẹ́ gbogbo ayé ìyẹn náà jọrọ àwọn àhàdíìsì tá a kan tẹ́lẹ̀ nínú àwọn àhàdíìsì tọ́lẹ̀ tọ́lẹ̀ báwọn àfọ̀ nípa tó máa ń wí síbẹ̀rẹ̀ tíra ogun ṣùgbọ́n àdéhùn yẹn lẹ́kọ̀ nítorí kọ́ wà nù sánẹ́dù rẹ̀ mẹ̀tíhóòl ẹnìkan tí wọ́n mọ rí òun ni hadith abdullahi bin masoud radiyallahu ta'ala anhu wọ́n ní ẹ lọ kọ́ ìmọ̀ wà á lè mú òun náà ẹ sì fi máa wọ́n yàn wọ́n ti alámú ìfarọ́ ìdọ̀ ẹ tún kọ́ ogun wà á lè mú òun náà ẹ fi máa wọ́n yàn ìmọ̀ ogun pínpín níbi fẹ̀rẹ̀ àníyàn èyí tẹ̀ di igi o tàyín ni mo rò ó nítorí pé mi ní máa padà kó láyé wàá iná lè ṣe máa sáré kó bá àti pé mà wàá gbà ọ̀tẹ́ sàrùn peter wàhálà máa hàn àtàyà pẹlipàlì nání pẹlipàrin ìdán lẹ́yìn pé àwọn ẹni méjì ọmọ àti àríyànjiyàn níbi ogún pínpín láàyè jìdáni àhàdán yẹ kó ìlú wọn wá rẹ wọn ò ní rẹ ní tí ọba wọn yẹn ju ọ̀rọ̀ nígbà tó ṣe wíyẹn kọ báyìí ni mo tọ́ sọ̀nà pẹ̀lẹ́ báyìí ṣùgbọ́n hadithi hadithi tó lẹ́nu àwọn èyí tá a ti kọ́ tẹ́lẹ̀ ti tó wa láwọn èyí tọ́lá láàbí àyèpé nínú àmì ìbáyé fẹ́ tán mo ní bí wọ́n á gbé mọ̀ kú gbé mọ̀ kú sì ní ṣẹlẹ̀ àyàfi pẹ̀lú pọ́másì àwọn olùmọ̀mọ́. bákan náà nínú àwọn àlàyé mi náà tún wá fún wa òun náà lè tọ́wọ́ látọ̀dọ̀ àṣà òfin àbí ọ̀rọ̀ nígbà tí ń sọ túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ní sọ́tù ráàd àyà forty one ọlọ́run bàbá yìí lé. أولم يروا أنا نأتي الأرض ننقصها من أطرافها Ọlọ́run ní sáwọn èèyàn òun yẹn ebe náà fi ọ̀dọ́ a lọ síbi ilẹ̀ ní wọ́n ní ìgbìmọ̀ àwọn bí ọba adẹ́ta ń sọ mẹ́rin náà ní pé zahabu bí wọ́n ṣe di ìkù nìyẹn kì í ṣe pé sẹ́yìn tí wọ́n bá wọn owó láàrin àádọ́ta ọdún àbọ́gọ́rùn-ún ọdún síra wọn ilẹ̀ ẹni onípọ̀ tó kó ṣe pọ̀mọ̀ tó mọ́ tẹ́lẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé àwọn tó gbàgbọ́ yé lórílẹ̀ wọ́n á máa lọ àwọn tó jẹ́ ní ẹ̀sà lórílẹ̀ wọ́n á máa lọ ìtumọ̀ àyà yẹn nìyẹn wọ́n rò bó ti yé ìgbà ọlọ́run ní táwọn èèyàn wòye ni pé a máa lọ sílẹ̀ a sì máa di ilẹ̀kùn mínú àtàrà òfin àlè ti di rẹ̀ ìyẹn ni pé kò ní sáwọn tó gbàgbọ́ yé ń bẹ̀ mọ́ kí ni lẹ́ẹ̀bí jẹ́lẹ̀ gidi jà wọn ló máa àwọn tó jẹ́ ní ẹ̀sà nílẹ̀ fi jẹ́lẹ̀ gidi àwọn ni wọ́n mọ̀ yìí pé a kò gbọ́dọ̀ balẹ̀ jẹ́ pẹ̀lú yapa lẹ́yìn tọ́lọ́ ti ṣe kí ni tó ti ta tó ṣe lẹ̀ nǹkan nígbà táwọn èèyàn balẹ̀ tuntun wọn káwọn èèyàn bá balẹ̀ jẹ́ ilẹ̀ dínkù lẹ́nu yẹn pé wọn yóò dínkù á dínkù pẹ̀lú yẹn jù àárí ọ̀sọ̀ rẹ̀ yẹn ibi tó bá ti wà bàjẹ́ kí làwọn yóò ti wọ́n bá sáko mẹ́rin nígbà tó ń bá ti gbà yí pé àlè ìrùsánù ibùdó bíi hàtì èèyàn ní ìyó lè jọmọ àwùjọ ẹ̀ nígbà táwùjọ bá fi kó báyìí èèyàn ọ̀hún àbí ní hàn ilẹ̀ ń dínkù náà wọ́n ká èèyàn lọ́dún ní wọ́n ní one million ní wọ́n ó tún lọ́dún ọdún mẹ́wàá sígbà rẹ̀ wọ́n ní gbogbo àwọn tó wà ní five hundred thousand lọ ẹ lọ sí àkíyèsí rẹ̀ èyí ṣe báwọn yẹn kú ṣe kú láti wọ́n yóò jà wọ́n ni ń dínkù náà nígbà tí ọ̀sán gbogbo ẹni tóun náà bá sì fẹ́ rí fún jọyọ́ nípa ẹ̀sìn rẹ̀ àbí nípa ìgbésí ayé rẹ̀ yóò sá fún mi ilẹ̀ ẹkú náà ni lọ sí ibi ilẹ̀ rẹ̀ ilẹ̀ ń dínkù náà nìyẹn. wọ́n ní sùnà ètù ọlọ́wọ́ aládọ́dọ̀ wà kẹ́rẹ́ bí ìsìnàdì mísìlá àtọ́jọ́rú àfihàn. àìkúrímọ̀ àti ìmáàmù Ṣáàbì rọ̀ṣùmọ́kùmọ́lọ́ wọ́n ní sẹ́rẹ́ huwa nọ́kọ̀sọ́d àti gbígba ẹ̀mí wọ́n ní túmọ̀ rẹ̀ nìyẹn. ibi tó bá já sí pé lẹ́nu yìí tẹ̀ ń kóso tí bá ń dínkù. ó fi ẹ̀fẹ́ kìí ṣe yàní anákóso alimahinawi òun lẹ́ẹ̀tù sí àbí anákóso lè ṣèṣì nákóso mahinawi òun lẹ́ẹ̀tù sí ìdínkù tó nítumọ̀ kìí ṣe ìdínkù ìfúramẹ̀. tọ́bajá gbígbélé o ti kù ní làdọ́kọ̀ àléìkà àwọn afáwà yìí sàlàyé rẹ̀ làdọ́kọ̀ àléìkà hàṣùkà tọ́lẹ́ẹ̀tì rẹ̀ ọ̀bá sì kú mọ́ ìwọ náà lọ mọ, ilé ìyàgbẹ́ sínú ilé rẹ̀ ọba kẹrin ni ó ti dínkù ká tọ́lẹ́ẹ̀tì tọ́fẹ̀ ó ti ajẹ́ mọ́ màá mẹ́wọ́ apá mi tún jáde mọ́ tọ́lẹ́ẹ̀tì yìí máa ń kú sí i ibi tọ́ ìdínkù onítùmọ̀ni kìí ṣe ti ìfura mọ̀tẹ́rì pé inú ìwọ̀n mẹ́wàá làwọn ọtí tẹ́lẹ̀ ọwọ́ àti ti mẹ́fà báyìí. mọ̀rọ̀bọ́ di yẹn kọ́dà fún amújá ètò rọ̀hìmọ̀ ọ̀lọ́ ìmáàmù ìlú fàṣírí wọn àyà yẹn náà wọ́n tún yẹjú lọ. ìpèsè rí túmọ̀ pé sáwọn èèyàn ọmọ bá lọ sílẹ̀ á máa di ìkùlé ìdínkù rẹ̀ náà ni pé adahoro ayọ̀ ní pé bẹ́ẹ̀ mọ́ àti bí àwọn tí ń gbé bí ó ti jáde láyé wọ́n ní sùnmọ́ rẹ̀ nìyẹn. nínú àwọn àṣàrò mi níbi tafsiri àyà yẹn náà ni wọ́n Ikrima àti Hasan àwọn náà sọ ọ́rùn mú dáa sọ yẹn wọn kò sì sí nǹkan kan tó ń fi lé sí ṣùgbọ́n àtọ́ nígbà táwọn ń tú àyà yẹn ni ah, Hasan ti dàn pé wọ́n ti tú ìdá pọ̀ wọn ò fi kankan lé sí wọn ní talakọ́bù ahlul ilmi bil qabul àwọn olùmọ́gbà pé àti ìdínkù tí ọba dẹ́dà wí ń bẹ̀ yẹn ìsìnkpínlẹ̀ máa sún wọ́n gba wọlé yẹn yẹn pé bó ṣe rí náà nìyẹn ìtumọ̀ yẹn ọ̀dà pọ̀. bákan náà fáwọn abdullahi bin abbas radiyallahu ta'ala anhu wọn lọ sọ báyìí níjọ tí sẹ́yìn pẹ̀lú sáàbì tuntun. ẹ̀rí ibn abbas radiyallahu ta'ala anhuma nígbà tí a fọwọ́ zayd ibn sabit tó jáde láyé ẹ̀ ọ̀pọ̀hún ni abbas siddiq radiyallahu ta'ala anhu sọ fún níjó ní ìgbé mórí mọ́dọ̀ ni ọ́ lọ́wọ́ bá ní ṣiṣẹ́ lórí gbogbo àwọn Qur'an tànàbí sọlọ́lá àtàlánkà fún wa lọ́jọ́ ayé rẹ̀ tá kọ́ bá ní kóòjọ. mọ̀rọ̀ bá rìn yẹn nígbà tó ní bí afáwọn zed musaadi tún jáde láyé lójú ayé afáwọn abdullahi bin abbas radiyallahu ta'ala anhuma àfààní mọ́n sábọ̀hu àníyàn zọrọ kayfa dhahabu al-'ayn ẹni tó bá dùn mọ́ láti wo bóun ní mọ́ máa máa lọ fàhákàdà dhahabu ikú àfáwọn zed musaadi tún yìí lílọ ọmọlẹ́rí yìí o ìmọ̀lọ́lọ́ yìí o ẹ̀sùn pé náà rọ̀ mí wọ́n ní sẹ́yìn tó ń kọ́ àfọ́dùkù. lórí bí àfa sọ́ọ́lì bọ̀ àdéhìá àwọn bẹ́ẹ̀ lọ sí àfọ́dùkù mú sẹ́yìn tó. wọ́n ní asàrù kan lórí ẹ̀rọ di ọlọ́run tẹ́lẹ̀ á kẹ́ni tó mọ fàlàyé lójú nù yín mọ bá a ṣe fi ogún nílànà ìṣẹ̀ríyà òun ẹ̀dá fáwọn sẹ́yìn tó ń sáré. rọ́ọ̀dì ọlọ́run tẹ́lẹ̀ á ní ibùdó abáṣọ ọdí ọlọ́run tẹ́lẹ̀ á ní fún wọn sọ pé tẹ́ ẹ̀ bá mọ̀ bí mo ti máa lọ àhákàdà àdàhámù ikú afáwọn abẹ́ẹ̀dì yìí ti sàlàyé bí mo ti lọ. bákan náà nínú àwọn àtàrò mi àbí dọ́gà ọdí ọlọ́run tẹ́lẹ̀ á ní. òun máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí pé. ọ̀sẹ̀ mi ni ẹni mọ̀ kọ́ العالم والمتعلم شريكان بخير وسائر الناس لا خير فيه إن أفضل الناس رجل عالم أبصر إلى علمه ونفعل من اتقى إليه أن يستغني عن علم من نفع نفسه بالعلم الذي وضع الله عز وجل عنده أمرني أرى علماؤكم يموتون وسهالكم لا يتعلمون ولقد خشيت أن يذهب الأول لا يتعلم نافع ولا أن العالم طلب العلم وازداد العلم وما نقض العلم شيئا ولا أن الجاهل طلب العلم وجد في العلم خاجما وما لي أراكم ابتداء من الطعام ابتداء من العلم سبحان الله أبو الدرداء رضي الله تعالى عنه لا قيد àwọn yẹn ti kìtẹ́ ẹ̀sìn wọn máa ń gbọ́n gbogbo ìgbà ni òjò wọn fẹ́ sí tí wọ́n fi kú láyé tọ́lọ̀ ń kọ́ fà á náà lé bàbá wọn. àbúdàdà ni ẹ lọ kọ́ ìmọ̀ kọ́bùlà àmì yóò fún padà rẹ̀ kí wọ́n tó gba ìmọ̀. gbígbá ìmọ̀ ni àmì sábà bí apá òun ni kọ́ máa ṣe àwọn olùmọ̀mọ́. nítorí pé onímọ̀ àtẹnisí ń kọ́ mọ̀ ṣẹ̀rì wọ́n ti jọ ń kẹ́gbẹ́ bí rere ni gbogbo àwọn èèyàn yòókù táwọn ọ̀pọ̀ mọ̀ ìwé sọ ní mímọ̀ lákẹ́yọ̀ kìí kò sóore pẹ́ lára wọn ẹgbẹ́ ẹni tẹ́ bá rí ti ń gbé agbárí òfìfo káàkiri èyí tó lùmọ̀ ẹ̀ sì lè rí bí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ mímọ̀ kò sóore kankan lára rẹ̀ àbùdàdà rọ̀bì ọlọ́ọ̀tẹ̀lá wọ́n ti bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ jù akọ̀rọ̀ nìyẹn ẹni tó nímọ̀ táwọn yẹn ní bùkátà símọ̀ rẹ̀ ọwọ́ àti ẹni tó ní bùkátà símọ̀ láǹfààní táwọn yẹn bá tún wá rọrọ̀ kó ń bí ìmọ̀ rẹ̀ mẹ́fà anẹ́fṣàhùn obìnrin ẹ̀yìn awúlò fúnra rẹ̀ pẹ̀lú mọ̀ ìtọ́lọ́wọ́n bá gbé fún abúdàdà rọ̀jọ̀ńlọ́ọ̀tàlá ó tí mò ń rí àwọn àfáà yìí ẹ̀mú tó wọ́n kú وجهالكم لا يتعلمون àwọn olódo yóò ti kọ́ mọ̀ ẹ̀rú máa ń bà mí o kọ́ má jà sí pàmò ẹni àkọ́kọ́ lọ àwọn tó kẹ́yìn òsì ní kéwú lọ́dọ̀ wọn afáàní tó bá já sí pé olùmọ̀ wá ìmọ̀ ìmọ̀ rẹ̀ wọ́n máa lé sí wọ́n mọ̀ nẹ́kọ̀ọ́sọ̀lẹ̀ ìlú ṣẹ̀yà ha kẹ́kẹ́ òní dínkù nù mọ̀ ìmọ̀ tí ní dín kẹ́kẹ́ kù lára tọ́ba ajá gbígbá láì mọ̀ kẹ́ lọ kọ́ ìmọ̀ yóò sì rí pé mọ̀ dúró náà ni afá ló ti jẹ́ bí mo rìn ṣìbá àtẹ̀yọ́ pẹ̀lú oúnjẹ ẹlòmíì tọ́ba kó oúnjẹ kalẹ̀ fẹ́ máa wò pé kí ló dé yóò ní à àyè làwọn jẹ káwọn tó jọrùn ní ọba máa jẹun lọ oúnjẹ tí mo rí yín náà yíyó níbi oúnjẹ ìyá àmìnàlẹ̀ ẹ̀ níbi ìmọ̀ sí ń pa yín nínú àwọn àṣà سليمان الحجرمي اللي مضاد الراج هذا سامح يقول يا يسأل الناس زماني يسمن رجل رحلته حتى تكعد شهرا ثم يسير عليها يسير عليها ثم يسير عليها بالأمطار حتى تصير نقدا يلتمس من يلتمس من يخفيه بسنة قد عمل بها فلا يجد إلا من يخفيه بذنب. àfààní àkókò kan tó máa padà dé báwọn èèyàn àkókò ni wọn máa sọ̀rọ̀ náà pẹ̀lú yóò sàmì lò rọ́jò lọ́rọ̀ ìlànà tíyẹn bá tún jẹun fẹ́ báyìí irun tí ń gùn yóò tún wá bọ yó ẹ̀rí pé lè nínú lágbára ẹ̀ ọ̀gbẹ́ náà àwọn ọlọ́wọ́ lẹ́nìkan jẹun orí oní wá bẹ́kù bẹ́kù káàkiri òun náà lọ fà tẹ́lẹ̀ ń bá bẹ̀rẹ̀ sí sáyìn mú tó rẹ̀ báyìí ìyẹn ò ga kí ló dé bóun ló ti wá tọ́jú ara rẹ̀ gan lóòótọ́ ní wa mùsùlùmí òun lọ wà yàmọ́ lùzọ́ ọ̀dẹ̀ kíta ọ̀dà kí wọ́n rí yẹn kásọ mọ́ kéyìn yẹn má dọ̀tí kí bá ti yàn da ìyẹn lè tọ́jú nǹkan ẹ̀gùn náà ṣùgbọ́n ìkẹyìn wa tó níyà òun náà ti àkókò tí ó padà dé bá rẹ̀ ṣe yí pé yòtàmí lọ́rọ́jò lọ́rọ́ àṣìlàkà tí nǹkan ẹ̀gbọ́n yẹn yá ọdẹ tí màmá mú sára. Bíbi pé kí níyàn ó jókòó tí ó ti kún kọ́ra. Ọmọ yẹn fi rọ àlẹ́ ìhà fílẹ̀ ọ̀sọ̀ yóò máa gbé káàkiri àárín yìí. Yóò rìn kiri tí nǹkan ẹ̀gbọ́n lọ sára yìí. Kí ni wá kí padà dẹni tí ó rù hẹ̀hẹ̀ tó gbẹ. Ìwọ̀n tó yóò tó sára ràgbómi rẹ̀ ẹṣin rẹ̀ yẹn a lè fi wé pé ó depo sínú ọkọ̀ gbogbo epo gbẹ tẹnu mọ́tò ó sì fi lè táǹkì yẹn wọn kò sí yẹ rárá ṣùgbọ́n kí ni wá sí ó ń wá mọ́yò sí ìhìbì súnà ti kọ́ni àmìlà bí hà súnà kan tó fi lò ó ń fẹ́ni tó máa mú ní fàtàwé lórí rẹ̀ kó fún nídàájọ́ èsì lórí ìlànà kan lọ́jọ́ súnà ọ̀là ayé jìdùmọ́ sí ìhìbì lọ́dún àlàyé dídó ẹ̀là máa ń yọkọ̀ sí ihe nìdọ́nì. epo ló ti bẹ́nu mútò yìí ràkúnmí tá a bọ́ yó ló ti gbẹ̀ yìí. yọ wá kiri káàkiri ó rìn káàkiri kò ní rí ẹnì kankan tí ó fún un ní ìdájọ́ ẹ̀kú pẹ̀lú àbámọ́dá rẹ̀. mo lérò pé kẹ̀rẹ́ ẹ̀ ẹ̀rí bó ti ń ṣẹlẹ̀ láwùjọ wa. aníkàtúwà bíi ẹ̀yin náà ni àwọn ọmọ fẹ́ sọ̀tún àmọ̀ pé kò tẹ̀sí lọ́dọ̀ sí náà ọtún di gíragíra ó tún dìbò mí wọ́n tún dé lọ́wọ́ ah kò sí nǹkan kan lẹ̀ lọ́dọ̀ tèmi náà kálukú ń pè kò sí nǹkan kan lẹ̀ àti kan ní nǹkan yìí wá dún níyàlú. afa asọ́ọ̀lẹ̀ alimori wọ́n mọ̀ gbọ́ alihasan tó dọ́wọ́ ibẹ̀. wọ́n ní kò sí olùmọ̀sán kò sẹ́ni tí ń kọ́ ìmọ̀ tó fi àtiwọ́lá ìyẹn ni pé tó yẹ pé wọ́n pa àwọn mímọ̀ tó ní kò sí àbí ìmọ̀lẹ̀ mọ rẹ̀ àwọn ìmọ̀lẹ̀ rẹ̀ wọn nípa wọn máa wà pẹ̀lú ìmọ̀lẹ̀ yẹn máa wà pẹ̀lú rẹ̀ ni. nínú ìgbà tó ń fẹ́ alásọ̀dà tó lẹ́sìn àbá sọ̀rọ̀ jẹ́ lọ́ọ̀ta la nìkú máa ó tún sọ báyìí pé. ويذهب أهل العلم ويعملون بالجهل ويدينون بغير الحق ويدلون عن سواء السبيل. هذه بليت الأداء wọn ni àwọn olùmọ̀ oníyé máa kú wà á sàrùn lè hàkìyà dùrù orí pa òtítọ́ a máa parẹ́ níbi wípé àwọn olùmọ̀ àwọn aláìmọ̀kan wọn padà pọ̀ jàrá àwọn olùmọ̀ máa lọ ọ̀yà àmọ́lú nábìlìjà àwọn aláìmọ̀kan máa fa ìmọ̀kan ṣiṣẹ́ ọ̀yà dì inú níbi rẹ́rì ẹ̀sìn tí èso ọ̀dọ́ ni wọ́n máa sùn wọ́n sì máa sinà kó lójú ọ̀nà tó dúró léde ìkànnì wa dúníyà rẹ̀ látọ̀dọ̀ afọ akẹ́tẹ́ ìbùdó sí yá àti nígbà tí ń súnmọ́ àdìs yẹn ọ̀lẹ́lá yazdadu al-amru illa bi shidda subhanallah ìṣẹ̀lẹ̀ yóò ní máa lé sí àfikọ́sá máa lé sí tá a bá sì wò fáwọn olùmọ́ máa lọ ní zamani tó bá tún ti gbà ní àtúburú jù bẹ́ẹ̀ lọ ìyẹn ní fi sàhábìlì ọ̀lẹ́mẹ́rin. nínú آثار àṣàrò mi ìdásù mú wa مالك رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يزداد الامر الا شده ولا الدنيا الا اجباره ولا الناس الا صحه ولا تقوم الساعه الا على شرار الناس ولا مهدي إلا عيسى بن مريم آه إلي أما معني واقف عن pàpà jùlọ ohun dáadáa fi parí kéwù yẹn ọ̀rọ̀ àfídà ti wá di èsì ń dájọ́ lè wò lérè pé bẹ́ẹ̀ àti ká wà nǹkan kan sọ lórí ẹ̀ ẹ rí i pé àfa sọ̀rọ̀ nípa àwọn àmì ayífẹ́ tán wọ́n wá lọ fi hadith yẹn ti anabi sallallahu alayhi wa sallam. حتى يعني حديث حديث في أنلاني في onígbòǹgbò kankan láti fi ṣe kíni ọ láti fi sílẹ̀. ọlọ́wọ́ alátọ́dọ̀ anábì sallallahu alayhi wa sallam wípé láàyò àtìdáàdù amúrú illa ṣìkà ìṣesí ipá àwọn olùmọ̀ máa lọ yẹn. bílẹ̀ bá ń lu bílẹ̀ bá mọ́ yọ máa lè fi nù. àwọn olùmọ̀ ọ̀gá máa lọ náà ká máa bọ́ tó yé nù. wọ́n la dúnìá ilà ìdìbò àrọ̀. bákan náà ayé òní máa lé sí ìrẹ́ka pé ayé ọ̀gá máa pẹ̀yìn dáná. ká sábà fi rí i pé òní ọ̀dà bí àná náà ni òun lọ́ba ni irú àwa yìí dáa sí ìfá ọdún láti máa sọ fáwọn ẹni tí wọ́n kéré sáwà níbi àá kó lè dé aṣọ kí léyìí dáa yìí àwọn bàbá ọgọ́rùn ọdún kí làwọn wà ní. ẹ àti káwọn tẹ̀ máa sọ pé sáyẹ́sì nílé yìí àdúgbò míì àti báwọn èèyàn níyẹ̀wò nígbò ńlá ṣọ̀fà wọ́n máa ní àwọn olójú kòkòrò àfáwa wí wípé wọlé àtàkù mọ̀tẹ́ àtú ilẹ̀ ẹlẹ́ṣirọ́ ìnà àlẹ́fẹ̀yàmù ní dé ayé òní parẹ́ tí ọba parẹ́ báyìí yọ parẹ́ mọ́ àwọn ẹni ibi lórí ayọba tán yẹn àwọn ẹni ibi ló máa wà ń tàgbà yìí tí nǹkan ti wá lọ yí wọ́n òun náà ní pé wọ́n lọ́ọ́ máa fẹ́ bí ayé sábà máa yọ. قسان فنجة المهدي لعيسى ماماري أبو الله أنا هو في العنواء صفا ما أدينا أن عيسى مريم لا قصني المهدي الإمام المهدي قصني نبي الله عبد الله عيسى بن مريم عليه الصلاة والسلام وعلى نبينا فقاف مرعوا ومضي حرق نبع المهدي لا يعوى خبي لا نور حديث يوى بلا مهدي إلا عند kò sí máa di àfihàn yìí ta nǹkan ẹ̀rin lẹ̀ pípọ̀ jù táwọn àfọ olùmọ̀ tí wọ́n máa ń fi ẹ̀rí ti gbogbo ọ̀rọ̀ wọn òun náà ní pé mahadi àwọn ẹgbà wa pọ̀ lórí ẹ̀ níbi fẹ́ gbà wá yẹn dé hajj tawaso nínú àkídà wa ló sì wáyé pé khurujul mahdi àkídà tó fi dì í múlẹ̀ tá a sì gbọ́dọ̀ nígbàgbọ́ nípa pé màdí màdí yọ jáde dandan ni ká nígbàgbọ́ sí torí nù òmùrè lọ́kọ́ ìdí lọ́wọ́ nínú àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ńlọ́wà káfí nígbàgbọ́ sí ọwọ́ àánú àwọn ìròyìn àwọn tó fáyọ̀ lọ tọ́lọ́run sàlàyé wọn ní sọ́tò ìbákọ̀rọ̀ níbẹ̀rẹ̀ yẹn ti alif láà mím láàlì kàlìkìtà bò láàrọ̀ ìgbà fi yehúdán lèlè mọ́tàkì ọlọ́run sọ síbẹ̀ pé alẹ́bí náà yọ mìíràn náà lèlò báyìí. ara fi mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run lọ́mọ tó gbà lérò pẹ̀lú ẹ̀ síra yẹn ti sàlùfà áàrin kò sí èméjì nínú ẹ̀ ìmọ̀nà lọ́jẹ́ fáwọn tí ń báyọ̀ lọ. wọ́n sàlàyé àwọn tí ń báyọ̀ lọ wọn láwọn ní tó nígbàgbọ́ sí kí ni o wọ́n nígbàgbọ́ sí wọn tó pamọ́ inú wọn tó pamọ́ tí ó ṣẹlẹ̀ wọn náà ní korojú ẹlmẹ́t jíjáde ẹlmẹ́t torí bẹ́ẹ̀ kíyẹn tako jíde màdí tá à ń retí yẹ́nyẹ́ kọ́ ló ń bá ọ̀rẹ́ ọ̀rọ̀ ọkú ni lẹ́yìn bá sọ jáde lẹ́nu. màdí yìí máa jáde o pẹ̀lú àwọn ẹ̀rí tó pọ̀ ibi tó bá dé yẹmúlẹ̀wọlẹ̀ ọ̀dọ̀ àjùlẹ̀wọ̀ kìsìkà láti fún wa ní àwọn àlàyé díẹ̀ nípa màdí dání ọ̀wá yẹn bóun ni ó ṣe rí sáà nẹ́bí fi wá sínú òrùjú lórí ẹni bẹ́ẹ̀ ni kò fi wá sínú òrùjú lórí ẹni ẹ̀rí nínú àwọn àhàdíìsì tó wá òun náà ni pé màdí yẹn ẹni dáhùn sọ̀tẹ́ láti júwe rẹ̀ àkọ́kọ́ ohun tó fi ṣàlàyé rẹ̀ nù àhàdíìsì tó gbádùn náà àwọn àhàdíìsì tó gbádùn òun ni ismuhu wa nasabuhu kí lorúkọ ẹ̀ ìrìn rẹ̀ ń kọ́. nínú musnad imam ahmed rahimahullah hadith abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu wọn ní òjijì ọlọ́run sallallahu alaihi wasallam ń sọ yìí pé la tashabu dunya hatta yamlika al-arab rajulun min ahli bayti àti ká sọ yìí pé rajulun min yòówá pé o. يوافق اسمه اسمي واسم أبيه اسم أبي النبي صلى الله عليه وسلم sọ ayé ò tán tí ẹnìkan fi máa di aláṣẹ gbogbo lárúbáwá arákùnrin dáwí min ahli àkọ́kọ́ ni inú ara ilé mi ànábì ni ọjọ́. sallallahu alaihi wasallam mirza gulam ahmadu jẹ́ òní ọmọ ẹgbẹ́ laysa bi mahdi li'annahu laysa min usratihi sallallahu alaihi wasallam ẹ̀ ọ̀pọ̀ ti já nínú ara ilé mi lọ́ máa jẹ́ ikọ̀ rẹ̀ ọ́ papọ̀ mí mi muhammadu ni ọ máa jẹ́ ẹ̀ ti ń gbọ́ mi. Ịkọ bàbá rẹ̀ o sì ịkọ ikọ̀ bàbá Muhammadu Abdullahi náà lòun ní ọjọ́ wọn bó a. yé bẹ́ẹ̀ ịgba wa mi wọn ní òjijì Ọlọ́run sọlọ àṣàlá ń wa yìí tí ọba kù jíjọ kan lọ táyé òbí tán òkú jíjọ kan lọ bá yé tí tán sínú wa. làtọ́wọ́lọ́ lọ́rùn dáálíkàlì yọ̀ọ́ ọlọ́run dẹ̀ máa fàjọ yẹn gùn káàdì ẹ̀ lákọọ́lẹ̀ kan àmọ́ bá padà kan pé ó dẹ̀ sì máa lo bíi seven years láyé ìyẹn tó bá dé wọn bọ̀ bọ́ di bẹ́ẹ̀ tí ọba kún ju oyejú ẹyọ kan lọ táyé máa fi bẹ́ẹ̀ lọ ọlọ́run sì máa fa ọjọ́ nígùn pé kọjú ó tún gùn sí tí tọ́lọ́hún fi máa gbé rọ́jò la arákùnrin kan dìde nínú ara ilé mi ikọ̀ rẹ̀ ó ṣe déédéé ikọ̀ mi ikọ̀ bàbá rẹ̀ ó ṣe déédéé ikọ̀ bàbá mi tọ́ba wá dé o ọkàn ẹ̀kọ́ aláṣẹ tọ́ba dé o yóò fi dọ́gba yóò fi kárí ayé káàmà mẹ́lẹ̀ àti zolomọ̀ ń wọjọ́ rọ̀ báwo ti ṣe fún ayé tẹ́lẹ̀ àti òjòrò lọ́gbà ní òmìnirọ́pò rẹ̀. sọ̀kùlá sọ bí ọ̀rọ̀ àkọ́kọ́ tá a sọ yìí òun ni bí alimahdi yẹ o tí ó bá fi wá o èkó òun ni ó máa jẹ́ ó máa jẹ́ muhammadun bọ́nà abdullahi ọjọ́rọ̀ àkọ́kọ́. ọ̀rọ̀ kejì ni wípé wọ́n tún bí min waladi Fatimata az-Zahra. òun fà á kájọ́ òfin kọlu àwọn ṣíyà nìyẹn. àwọn ẹni náà fi máa di irun tiwọn náà tí wọn láwọn ń retí. àdìsí ọmọ ìsàlẹ̀ àmọ́ta yìí rọ̀dí ọlọ́run sọlá àdìhà ó òṣìṣẹ́ ọlọ́run sọlọ́ láti sọlá ló yìí pé ẹnìmọ̀hẹ́dì yìí ó mí inú fámìlì mi ni màá di ó ti kódà ní wọn láti mọ́ta nínú ọmọ wọn ọmọ mi. lóko eléyìí hadithi mi tún ni látọ̀dọ̀ àbí Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu imam ahmed wọn tún gbé yẹn tó jáde nínú musnad wọn. wọn ní òjijì ọlọ́run sọlọ láti sọlá sọ pé àní ayé ò ní tán títí táàbì tábòsí ó fi kún gbogbo orílẹ̀ àti ibà sọtẹ̀ wọn ní lẹ́yìn ìgbà yẹn yọ ajáde mí náà ìtìrátì nínú fámìlì mi àbí nínú aráalé mi ẹni tí wọ́n padà fi dọ́gba fún gbogbo orílẹ̀ gẹ́gẹ́ bí àbòsí àti ọ̀tẹ̀ máa lọ gbógun dí ni bó ṣe kún orílẹ̀ tẹ́lẹ̀. nínú hadith mi ti Abi Hurairah radiyallahu ta'ala anhu wọ́n lọ jíjọ ọlọ́run sallallahu alaihi wasallam ní àdídé ọba kù ju nílé ayé tí ó kùn jà kókò díẹ̀ lọ ọkùnrin kan máa di aláṣẹ mi ní sáfìlì bẹ́ẹ̀ ti yìí ọmọ ẹ̀fẹ́ alimahdi sóòtì òun ni pé minnatul hasan bin ali nínú ọmọ alhassan ọmọ ali òun ni yóò ṣe kíni o òun ni yóò wà. ibn qayyim rahimahullah wọ́n ní kí láàṣírí tó wà mẹ́. ṣèbí bí fatima ṣe bí hasan ló bí sani o kò sẹ́yìn radiyallahu ta'ala anhuma ó ti wá jásí ó ti wá fi jẹ́ tọ́já sí pé nínú ọmọ hasanu ni ó ti wáyé wọ́n láti rí tọ́wọ́ àbẹ̀ ní pé hasanu ni tarakal khilafata lillah. wọ́n ti fún oníbáyà fóun ní khalifa lẹ́yìn bàbá rẹ̀. ìgbà tí kò bọ̀ ò láàrin àwọn mùsùlùmí wọ́n fẹ́ lè má tó ìjọ tún kan lọ lórí ìjọba ó sì ti ìjọba lẹ̀ ìgbè máa rí àyẹ̀wò àmà sí lọ. lẹ́yìn táwọn mùsùlùmí ti ń gbógun síra wọn tẹ́lẹ̀ ọlọ́run ti sàdẹ́wò láàrin àwọn mùsùlùmí àwọn ẹni rè ìjọ ní ọlọ́run ti sàdẹ́wò. ọwọ́ àdí pé èdè ọ̀gbẹ́lẹ̀yọ̀ ara alẹ́ ọ̀gbọ́ tógbó ọkọ̀ àdí pé ara alẹ́ gbọ́ tógbó tí wọ́n fi ń pẹ́ ọ ọdún pé mùsùlùmí parapọ̀ wọn láti rí tọ́wọ́ àmbẹ́ ni pé alhassan ali radiyallahu ta'ala anhuma ó fi ìṣèjọba alẹ́ nítorí tọ́lọ́ fẹ́ẹ́ mọ̀ pé ìbọn ọlá dára ọ ṣe ìdílé ẹbí ọ̀pọ̀lọpọ̀ àwọn náà wà lórí ìjọba táyé ń bíbà yìí tó ṣe fẹ́ èyí tó ń ṣe ti dáadáa o èyí tó ń bá kì í wọn ò kó mẹ́ o túnbọ̀ lọ́la ṣe ti dírì tó ṣe fẹ́ ọlọ́lọ́mọ wọ́n máa sáré rẹ̀ náà nìkan sẹ́tòrò wọ́n máa sà ẹ̀sùn lórí ẹ̀. wọ́n ti ń kú o tí wọ́n máa lọ fága ẹnìkan kan tó fò nílé ìgbìmọ̀ asòfin o ṣùgbọ́n kò sí ìyọ́ kàn wọ́n. tó bá rìn ẹsẹ̀ rí mi ọ̀rọ̀ kẹta òun ni pé bọ́lá wọn bá subhanahu wa ta'ala bí ó ti palẹ̀mọ́ alimahdiyan yóò sì ṣàtúnṣe rẹ̀. ọwọ́ àánú hadith ali ibn abi talib radiyallahu ta'ala anhu hadith yìí ọwọ́ àánú sunan imam ahmed ibn wọn lè dìde ọlọ́run sọlọ ọlọ́run sọlọ sọ pé al-mahdi minna ahlul bayt. ìgbà al-imam mahdi nínú wa ni àwa tá a jára alẹ́ ànẹ́bí tó ṣe yí pé yuslihu Allahu fi layla. ọlọ́run máa ṣàtúnṣe gbogbo àlámọ̀rí rẹ̀ yóò sì ṣe àgbéga rẹ̀ ìlàìlà lóru ẹyọ kẹsọ náà kódà wọn ní wákàtí kan lóru láàrin wákàtí kan tàbí ebe ni gbogbo ọkàfẹ́ ló kò pé ìwọlá aláfẹ́ oníjú wákàtí kan lọ ẹ̀rí bákan náà inú inú kẹtẹ àtúmọ̀ pé màdí inú àkídà wà lọ́wọ́ àǹtọ̀ sálà kò tó wá sínú rújú. ó tún mú wá fún wa min sifatihi al-khalqiyya bóòlù ẹ̀dá rẹ̀ fi máa ní. sọ̀dà kò fi ní dàpọ̀ bẹ́ẹ̀ lómi ìdọ́kàn ní màdí kan lọ́wọ́ màdí ní òjijì kan. inú hadith Abi Sa'id al-Khudri radiyallahu ta'ala wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé al-mahdi minni ẹ̀rí fún anabi sáà tẹnu mọ́ sallallahu alaihi wasallam olùsẹ̀rí máa di ara èmi anabi ni ó ti wá o àṣìlẹ̀lì jẹ́bùkà ìyẹn ni wípé gbangba wájú rẹ̀ kò ní sí irun bẹ́ẹ̀ lóye ẹ̀dá rẹ̀ nìyẹn náà sọ fún apárí ni o. Hmm. bákan náà akunẹlẹ am imú rẹ máa fi góńgó bíi tàwọn arab ìṣẹ̀dá rẹ nìyẹn àwọn amúdọ́gba fi kún orílẹ̀ gẹ́gẹ́ bí àbòsí àti ọ̀tẹ̀ ti kúnlẹ̀ tẹ́lẹ̀ wọ́n yẹ kó lè kó sáfà àtìmí yóò fi lọ́dún méje ọba dé eléyìí wàá suná dàdí dáàbò inú kẹta fi gbà pé kùrújùl mahdi min aqidatina inú àdìẹ ọkàn wa ni láàbì sí náà ń gẹ. òun náà ni adluhu wa muddatu mulki ọ̀rọ̀ karùn-ún nìyẹn bó ṣe máa jẹ́ ní dọ́gba àti pé tí ọba ṣèjọba ọdún èrò ló fi ṣe. Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu wọn là nẹbi sallallahu alaihi wasallam sọ eléyìí náà tó wà ní mọ́sájú ọmọ ahmed rahimahullah àníbi ọba kò ti jọ kan lọ dáyé òfin náà ọlọ́run sì máa gbé ọkùnrin náà dìde yẹmúlá ó àádìlán ká máa múlẹ̀ àfikà ọ̀rọ̀ àfidọ́gba àfikún ilẹ̀ gẹ́gẹ́ bí àbòsí ti kún ilẹ̀ láti inú hadith Abi Sa'id al yìí náà ọjọ́ ọdún tó kẹ́yìn nínú àhàdìsí mi òun náà jọ orí ìta ti mú wáyé pé tí wọn bá ṣèjọba òdìdí ọdún méje ni ó lò tí ó fi ṣèjọba nínú àwọn àhàdìsí mi tó tún sàlàyé rẹ̀ wọn ní àníyàn jáde ẹ áṣírí ummati alimahdi tẹ̀lé báwọn àhàdìsí yìí pọ̀ màdí máa jáde níparí ìjọ mi akunel am imú rẹ̀ máa ṣe góńgó yọ̀nẹ̀rù nínú àlàyé tó tún wá ń sè é báwọn ní yẹsùkìhì lọ́ọ̀hùn lọ́gàyù. ọlọ́run máa fi sábàbí rẹ̀ mú òjò tójò máa rọ̀. bákan náà ọlọ́run sì mú irúgbìn ilẹ̀ jáde. dúkìá tó lálàáfíà yóò wá fún àwọn èèyàn nǹkan ọ̀sìn máa pọ̀ wọ́n sì máa tóbi. àkọọ́lẹ̀ lè sọ pé yóò lu ọdún méje tàbí ọdún mẹ́jọ níbi ìṣèjọba rẹ̀. kọ́dà rí àkọọ́lẹ̀ mi tó ní ọdún márùn-ún àbọ́dún méje àbọ́dún mẹ́sàn-án. ẹ̀rí náà wọ́n ní yóò lò. wọ́n ní ah, fọyẹ̀jí ilé ìjọ́rọ̀ jùlọ fọyẹ̀kúlù máa máa hàdì àáfínì àáfínì wọ́n ní wọ́n máa sọ fún pé fún mi fún mi níbi tí dúkìá yẹn máa pọ̀ yóò wá da òbítíbitì dúkìá téèyàn lágbára ti gbé yóò gbò sí aṣọ ẹni tí bá wí bẹ́ẹ̀ ẹlẹ́mìíràn tó ń bá tẹ̀lé lásìkò rẹ̀ tó ń wò sí ẹni láti máa wó ni wọ́n kà kó òbítíbitì owó ni. kódà imam muslim rahimahullah inú hadithi jaabir abdullah radiyallahu ta'ala anhu wọn ni òjijì ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé ó sì máa wáyé ní akhir ummati khalifa kan máa wà ń bẹ yahsil mala hasiya yọọ máa ń wọ owó sáwọn èèyàn máa bù wọn lówó ní dìbò wala ya'udduhu adda kò tẹ̀ ní sírò rẹ̀ rárá bí bí wọn kọ́lá yìí pa tiyanju ọdún wo ni ó lò gbogbo ẹ̀ pátá la ṣe kí ni ọ la tiyanju. Ah, so bọ́rọ̀ ọba àti tèrí nìyẹn. ìwọ̀n táwa ti sọ wípé ìwọ̀n táwa fà wí ọkọ̀ rẹ̀ ti pé wala mahdiya illa Isa ibn Maryam kọ́lọ́. òun ni ṣẹlẹ̀ bí ó ṣẹlẹ̀ tó fi fàánẹ́bí Isa alayhi salatu wassalam yóò kírun khalifa al-Mahdi yóò kírun lẹ́yìn kíni o alimahdi hadithi tó gbádùn náà ló mú eléyìí wá kódà Imam Bukhari àti Muslim ló gbé e jáde àbí ìfọwọ́ di ọlọ́wọ́ tẹ̀lé àwọn ọmọdé òṣìṣẹ́ ọlọ́wọ́ sọlọ́lá àtàlá ní kayfa àṣù bóò lẹ́sìn máa rí idha nazala ibnu Maryam fìyìtù tọmọ Maryam bá sọ̀kalẹ̀ sáàrin wà ìmọ̀ ọmọkùnrin tó pé ọ̀rọ̀ kan náà wà lórí òun làdó sọ̀sọ̀ lásán yẹn. sílè mọ́mú yín sì wà láàrin yín tẹ́lẹ̀ kó tó di pé ọmọ mọ́rí àmúdé. nínú àwọn àhàdìsì mi ìtọ́ wá pé fádì tó gbádùn náà lábàánú sàṣẹ muslim àdìsì jáde rù náà wọ́n ní wọ́n gbó òjijì ọlọ́run ọ̀lọ́lọ́ àṣálá ń sọ báyìí pé aláàánú sálẹ̀ máa rí ìkọ̀kan ní ìjọ ni ìkọ́ ìlú náà lẹ́ tí wọ́n máa jà fitafita lórí òtítọ́ dọ́hìrì ni wọ́n dẹ̀ máa lékè bí ó sì ṣe máa rí nìyẹn ìlàyé omi ìkìyà ìjọ gbẹ̀dẹ̀ ìkìyà. báàsì wa máa ráwọn èèyàn ní ọkọ̀ yẹn ń ṣe lọ ẹyin sábòlì mọ́nìyàn. sẹ́ni pé ọ̀tọ̀ ni màálí ọ̀tọ̀ ni ẹyin sá o. ẹyin sá ọmọ mọ́rìyà wà lè sọ látò ẹ̀rọ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run á sọ̀kalẹ̀. ọ̀yẹ̀kúlù àmì ìrù aláṣẹ àwọn mùsùlùmí ń jọ yẹn yọ máa wá sọ báyìí pé tààlà sọ́ọ̀lì mìíràn ẹni pé kò jọra wọn sọ̀tọ̀ ọ̀tọ̀ ni màdí ọ̀tọ̀ ni dání ọ̀tọ̀ ni àyínsá. yọ máa sọ pé máa fọ̀ wá ìwọ àyínsá fún mọ̀ fáà nẹ́bí ọlọ́run ni ẹ̀ sọ́ọ̀lì wá kírun fún wa. wọ́n ní anabi àyínsá wa dáhùn àlè sọ́lá sọ́lá إن بعضكم على بعض أمراء apá kan yín ní ọmọ ajá láti pápá kan yín mùsùlùmí. takrimatallahi ta'ala hadhihi al-ummata àpọ́nlé nìyẹn ìbàbàrà èyí tọ́lọ́run fún jọ yìí. wọ́n fi ẹ̀gbẹ́ àwọn àhàdìsì bí àmúwáyì ó ń jóyọ ayé pàdé nàbẹ̀ ẹ̀yìn sàlẹ̀ sọ̀láàtò sàlám àásọ̀kalẹ̀ yóò tún wá kírun lẹ́yìn èèyàn kan nù jọ Muhammad sallallahu alayhi wa sallam òun sì lálàsẹ̀ mùmíní kálẹ̀ níní òun náà dàlí ìmáàmù Mahdi àdìsì mi ìtúnlá dọ̀dọ̀ jáde ọ̀ wọ́n dọ̀ jíṣẹ́ aláwọ̀ sọ̀lọ́ àṣàlám gbogbo aláǹdẹ̀bẹ̀ ẹ̀yìn sá máa sọ̀kalẹ̀ aláṣẹ wọn máa yọ máa sọ wáyé pé بعض تكرمة الله لهذه الأمة إبراهيم في المهدي من هذه الأمة وهو الذي يؤم عيسى بن مريم ẹ̀rí àlùmáàdì nínú àlè ọmọ yìí lọ́wọ́ ọ màdì nínú àlè ọmọ yìí òjijì ọlọ́run sọ̀rọ̀ láàṣẹ lánìí wàhùwà lẹ́dí يا أم عيسى بن مريم هو يوصي هو يوصي اللي ما هو النبي عيسى با مريم ثاني فصل دي مع ثاني أصلا دانيو أصلا عيسى نو وزيرا شفنا الألبان رحمة الله تعالى عن أميره النبي أناني هو المهدي محمد بن عبد الله عليه الصلاة هوني أجاك وجه ọ̀rọ̀ kékeré náà ní kákẹ́ ìdọ́gbọ́n sọ. sí ọ̀rọ̀ yẹn kí ni ti pàtàkì nígbà tó ti padà yá wa ní ìsìn pé ọ̀tọ̀ ní alimahdi ọ̀tọ̀ ní ayíṣá àlékì mọ́ sọ̀láàbù sọ̀láàbù. kí ni ọgbọ́n ní pàtàkì tọ́wà níbi irun tí ànábì ayíṣá alẹ́ sọ̀láàbù sọ̀láàbù bá lẹ́yìn alimahdi. sọ̀láàbù mi fẹ́ máa dá ìrújú orí sílẹ̀ àfáwọn Ibn Jawzi rahimahullah wọn ní sáà bẹ́ẹ̀ mi yín sábẹ́ bá wájú sí lè mọ́mù ni mọ́ṣíkìlà máa dé o. ẹ̀rí wọn ló lè fẹ́ wáyé pé ṣé kìí ṣe náà ìbílẹ̀ nìyẹn jẹ́ fún ẹ̀rí náà ìbílẹ̀ àbí ká sọ pé ó tún fẹ́ wá lẹ́nu tó fẹ́ mú sẹ́rí àwa nítorí àdìgbèrú ju yìí fún ọ ẹ̀rọ báwọn lò lórí yá pé ànábì sallallahu alaihi wasallam ń sọ pé nàbí láyé àyín sálẹ̀ sọlá àtọ̀sọ̀lá òun ni ó kírun ní ẹ̀yìn àlìmáàmù máa. wọ́n ní tọ́lá àwọn míì wọ́n ṣàtàkùn rẹ̀ pé àà. bó ni ní ọlọ́run ti fẹ́ kírun lẹ́yìn ẹni tí èsì torí ọlọ́run nìyí ipò tóbi tó lọ. ẹ̀rí ọ̀rọ̀ yìí á kó rọ́jò fún ọ pẹ̀lú àwọn ẹ̀rí ẹ̀rí náà ni àwọn àdìsí tọ́lá amẹ́lẹ̀ anabi ẹyin tó ń tún lẹ́yìn dání náà lẹ́yìn alimami mahdi bẹ́ẹ̀ dẹni òkìtẹ Ọlọ́run nìyí mọ ọyọ ń tẹkọ adìl hawa ìní huwa ilà wa yòyò ha torí bẹ́ẹ̀ má darẹ láàmú. ọ̀nà kejì wọ́n ní pé láti gbèrú ju tààtọ yẹn kú ọ̀rọ̀ kẹta wọ́n ní pàtẹ́fẹ̀ẹ́ yín sálẹ̀ sọlá dọ̀sálà àgbà gbọ́ pé jùmọ̀ àjì lọ nítorí pàǹdẹ́bì ha ṣùgbọ́n ó pọ́sibú gbà mí ó jásí pé ní ta lọ́lá jùlọ téèyàn lọ́lá jùlọ kò sì lè mọ́ kò fẹ́ni tọ́lọ́lá kò sílẹ̀ ṣùgbọ́n tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lójú ayé ànẹ́bí sallallahu alaihi wasallam àbí ta ní ipò rẹ̀ ṣá tó kó ànẹ́bí gbà lójú ara yìí sallallahu kò sí sí bá nẹ́bí gẹ̀gẹ̀ alára sọ́lá kálífàmán ó kírun lẹ́yìn tani abdulrahman bùnà ọ̀ nígbà tó a ti sọ̀kò lọ́rọ́ bá tán kọ́lébẹ̀ ìjà fi mọ níwọ̀nba kékeré ẹ̀sìn yìí nítorí nìkan ó tún kírun lẹ́yìn àbákò sí ti nígbà tó fi rẹ̀ kọ́lébẹ̀ bọ́rọ̀ alimahadi bó ṣe rí nìyẹn tó ń rọ̀ bí gbólóhùn yẹn ká á kó ìgbé wàlá màdíyà ilà ìsàbẹ̀dùmáríyà pé kọ̀sẹ́ni tí ń jẹ́ màdíyà. àyàfi àyíṣà ọmọ mariam tó bá yá ká tó báyìí ká fi àìbéèrè ká sì máa tẹ̀síwájú insha Allah ọ̀sọ́bà ọ̀sọ́ ara ní ọ̀sẹ̀ ìmọ̀lẹ̀. أول Thank you.

ẹ̀ẹ́dì ọ̀kẹ́ ṣẹ́bí méjì yẹn náà ẹ̀ẹ́dì béèrè alákọ̀ọ́kọ́ nípa pé ṣé kátọ́wù ni ní apá wa sọ ẹ̀ẹ́dì pé wọ́n sọ àdéhùn sílẹ̀ alihamudulilayi òun ni wípé àwọn àfáàdì ẹ̀ ti ṣiṣẹ́ lórí pé àdéhùn yẹn sánẹ́dù kò sọ̀rọ̀ àfi ti ẹ̀ lẹ̀ nígbà tá a fi ṣiṣẹ́ ti lẹ̀ àwọn àfáàdì ti ṣe ọwọ́ wọn nìyẹn pé kò rin lẹ̀ dọ́dọ̀ ànẹ́bì sallallahu alaihi ẹni yẹn lọ fi ti ànẹ́bì ní ṣùgbọ́n àdéhùn tó lẹ̀ ni kásìmá gbàgbé aṣọ fún wa pé kì í ṣe bá ànẹ́bì lásọ fọ́rọ̀ rẹ lẹ́ ṣùgbọ́n ẹni tó gba ọ̀rọ̀ yẹn lọ́dọ̀ àwọn sọ̀hábà ẹni tá a kàn bìbì ọ̀rọ̀ bó ti ń sìn kò fi ẹ̀gbọ́rọ̀ yẹn òun rinlẹ̀ àwọn àfa àti jíṣẹ́ tí wọ́n báyìí sọ àlégbè ní kàtọ́ àfa tí wọ́n á kọ́ fún wa a kì í bá a mọ̀ a lè lọ́ọ́ bá nù síra tí wọ́n ní í ṣe àlàyé lórí hadith yẹn fàdé yẹn lẹ kí wọ́n ti mọ̀ yí pé ń bẹ́ o ṣùgbọ́n àbìbí òun ni àwọn ẹ̀rí kan sọ̀tọ̀ láti yẹn nẹ́nẹ́ rẹ̀ pé ọ̀tọ̀ ní alimahadi ọ̀tọ̀ ní daniel nàbí láyé ìsàlẹ̀ ìsọ̀lá. ìbéèrè kejì òun náà ni ibi ọmọ àfin máa ń fi gbogbo wọn ìran ni wọ́n wá á ah, mi ò lè fìdí ẹ̀ múlẹ̀. torí àwọn èèyàn máa ń ṣe kíní ṣájára tó lè sìn náà ṣé kí wọ́n sì tó fẹ́ because ọmọ kí hasan ti mélòó la tó wọn jọ ní wọn pọ̀ ju dà sọ wọn mẹ́wàá ju ọmọ yẹn pọ̀ ju àpè mẹ́rin tó fẹ́ yàwó gan ni bó ti fẹ́ wọn sí ló ti kàn wọn sí. ìṣesí tí wọn náà lọ fẹ́ jọ Al-Imam An-Nasa'i rahimahullah nínú àwọn aládé tó fẹ́ kódà wọn ní afọ Al-Hasan wọ́n lè fẹ́ mẹ́rin lẹ́ẹ̀kan náà báyìí wọ́n sì gbogbo ọ náà wọ́n kọ́ lẹ́ẹ̀kan náà wọ́n sì tún fẹ́ mi. àgbẹ̀ kò sí ohun tí ọ̀sẹ̀ lẹ̀ rí bí wàá ní ọmọ akọ̀yàwó rẹ̀ ọ̀bọ̀ rògbò tiẹ̀ àti à mílẹ̀ ti jọ ásà mi àwọn nǹkan míì tí wàá mú lára wọn sì tún pọ̀ tó yàtọ̀ sí yẹn. o lè já àwọn obìnrin yẹn lẹ́tọ̀ọ́ sí kíkọ́ àmọ́ àmọ́ ẹlòmí náà tún jọ wọn bẹ́ẹ̀ náà àwọn sọ̀hábà ètò wọn fẹ́ yàwó gán. yàwó ní pọ̀ jìjà ṣùgbọ́n wọ́n yé ju mẹ́rin lọ lọ́dẹ̀ wọn ọkẹ́ wa pọ̀ síbi kò ní kó gó mẹ́rẹ̀ẹ̀rin ọ̀yá ẹ̀ máa lọ lé yìí ó ní fẹ́mi ọ̀rọ̀kọ̀ wọ́n sì lọ ọmọ bẹ́ẹ̀ náà. ṣùgbọ́n láti sọ pé gbogbo ọmọ yẹn ìran ni wọ́n wá. Ah! a lè ẹ̀ múlẹ̀ ọ̀rọ̀ bọ́ díẹ̀ ilé ànẹ́bí wọn ti wá ó sì dájú báwọn yẹn ò ní jẹ́ ìkan lára àwọn ẹni tí wọ́n máa tún kẹlẹ̀ rẹ̀ sísáré àbáfẹ́ tó dé ọ̀dì ọlọ́wọ́ sọ̀rọ̀ àná onísúnà ni àlùmáàtì yẹn máa fi kíni ọ lọ máa jẹ torí ẹnbídà ni àwọn rọ́fíkà àwọn ṣe àkọlọ́wọ́dé ẹ̀ka àwọn kan lọ bí àìsàn ọdún twenty eh, five kérésì wọn lọ ní ní kàdúrà mi ní àwọn rọ́fíkà ṣíà wọn lọ ní kàdúrà mi irú ẹni bí ọba jẹ́ máa jiyàn wọn ò ní sínú palapala pé ọyàn kan pọ̀ sínú àwọn tàbí ó fi pé wọ́n já nínú àwọn tàbí òkúta lọ wọ́n ti já mbẹ́ náà. aleykum salaam wa ibi الحجرة في المثنيات في البقيات لا تلعب هو قصة الأمور في الشروط المواعيد ó di ẹ rí nípa ibi ọmọ èmi ọmọ kẹ̀kẹ́ ń pa rẹ̀ mo sáké mọ̀ pé dọ̀tí ni ó di ẹ sì àwọn yẹn lè máa fi sa burú o láwọn alájò wọ́n ti máa ń jo máa fi sóògùn wọ́n ti ń tó gbò náà ti máa ń tó gbò owó òbí ti sàbúrú mi nǹkan wà lóòfin ẹ̀sìn náà ni pé kí ẹ ìdọ̀tí ni ká lọ sọnù mo bá rìn ẹ́ ti bẹ́ẹ̀ sọ mọ̀gẹ́kẹ́ bóyá nẹ́sùn nípa ọ̀tọ̀ wa nípa ọ̀rọ̀ níbi ọmọ ọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ ibi tó ń pè á fẹ́ràn pé èdè Yorùbá làwọn ń pè ní ṣùgbọ́n ikọ̀ yẹn ń túmọ̀ pé nǹkan tí ọ̀dà ní ara ọmọ náà ni ìdọ̀tí náà ni gẹ́gẹ́ bí èmi náà ti pèsè ibi ìyẹn ní pèsè ire rẹ̀ làwọn náà sọ pé tìbí tirẹ̀ òun làwọn ayọ̀ ń bẹ̀ yẹn èyí tó jẹ́ ibi nì lálọ́ ṣe kí ni ọ ṣùgbọ́n nǹkan tó yé mi jù ń gbòde pé ńgbà tọmọ wà nínú ìyá rẹ̀ nígbà tó bí n bá fi lóyún ẹ̀jẹ̀ ọ̀tọ̀ tó di ẹ̀jẹ̀ tó stọ̀pù an tariqi alhabli asuri láti di okùn ìdodo ni ó ti máa jẹ sẹ́mọ̀ ọmọ yìí nìyí gbogbo ìyá jẹka ìyá mutí ìyá mọ́tì ọjọba ọjọ fufu àtẹrẹsì àtẹwà ọmọ yẹn ò ní yàgbẹ́ ó fi hàn pé àwọn ọkọ ọ̀dọ́ láti yẹn wọ́n lọ́wọ́ àìlàfùmẹ̀ yẹn ló súnmọ́ kọ́ máa lọ kó jọ sí. ìní ẹ̀jẹ̀ yẹn náà sì ló wọ́n máa jẹ láti fi ìdodo òní ìdọ̀tí yẹn kò ní nǹkan tá a fi náà ti ń pè ní ibi ọmọ ìrè yẹn làwa gbé sọ́dọ̀ àwa rí ni nílẹ̀ àpàdà ń sọ̀rọ̀ báyìí mo rò bó ti yé bẹ́yẹn ń sìn àwọn kan ní ọmọ rò bí wọ́n rí bí ẹ mọ́lẹ̀ ń bẹ nígbà náà àgbọ̀n àìní ẹni tí wọ́n rí bí rẹ̀ mọ́ ilé ilé ike tí lókè gbé ìgbọ̀n sátàkù kan fẹ́ máa gbé wọ́n ní ta lè fún yóò jẹrà sùmọ́ mọ́ nípa pé ṣé máa jẹrà àbí kò ní jẹrà yóò jẹrà yóò bá jẹrà yóò jẹ kọ́kẹ́ balẹ̀ abẹ́rẹ́ ti nítorí àwọn olùbí tí wọ́n wà láwùjọ wọ́n da jù tá a bá rí ibi tó jẹ́ kọ́lọ́fì téèyàn lọ rí mọ́lẹ̀ ìṣòro tó kàn wà ní rírì mọ́lẹ̀ yẹn náà òun lè kọ́ta ti gbèrú aláìwọ́n lè má mọ̀ pé yẹn bímọ ọ̀rọ̀ ẹgbẹ́gbẹ́ mọ́sálásí ni ilé yẹn wà bí àwọn èèyàn tẹ̀ bímọ wọn bá rí ilé yẹn wà àwọ̀ ọ̀rọ̀ ló lò fún yín ojú mi ní ti rí mọ́lẹ̀ báyìí nítorí báwùjọ ti kí ni mùsùlùmáàrún sẹ̀fẹ̀rì àlùmùsùlùmáàrún àsẹ̀fẹ̀rì. ẹ ọ̀tún rẹ̀ náà ní tẹ̀lé bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìbùdó ẹ̀ká lọ bó mọ́lẹ̀ gbólóbó mọ́ ẹ̀kọ́ fún ọ láwọn ọmọ ti já gbogbo alẹ́ àdáká àdéhùn kan sí àtọ́ ti já gbogbo ẹ̀dá rẹ̀ káàkiri ẹ̀ẹ́dẹ́ yẹn rí mọ́lẹ̀ gbọ́bí tó bá lọ́rùn rí mọ́lẹ̀ ká tíra kẹ́ mo rí tó dí òbí tíra mo rí báyìí tíra ní kí mo rí tó wọ́n hẹ̀ báyìí. ọ̀bọ̀ díẹ̀ ni wọ́n fi dáná sun irú bìyàn náà tó wáyé bóyá lè ní pọ́ọ̀tì ẹ̀ ní àbá gbé ìgbà tó ní

òun lọ da ọ bẹ́ẹ̀ ni kárí mọ́lẹ̀ dàrẹ́ẹ̀tì ni o pàpà jùlọ ńgbà tá a bá ti gbà pé òun ló lè jẹra ni ìdí sínú ọ̀rá ọ̀rá yìí jẹra o tí àwọn ológun bẹ́ẹ̀ padà tó kúlé kan tó ìwọ lọ dáadáa kú dálẹ̀ o tó ràn wọ́n lọ́wọ́ lórí nǹkan kan máa fi fa burú yẹn ìyàwó ológun. ẹ wá rí kọ́rídà tí ẹnì yẹn kọ̀ ádà tó sọ wípé alẹ́ ìfọ̀rọ́sù bílí mùsàmáyà ti lábẹ́ àtìmá. ìwòye ni ohun tí à ń pè kìí ṣe pé kọtí ń jẹ wọn ni jẹmẹ ẹgbá jẹmẹ àwo jẹmẹ ẹkíní onísìsọọtì onítẹǹpọọtì kí ni wọn ṣe ń bẹ gan ni kókó kọ́ńdà tó mú àyẹn sádìsì àbáyọ àlùkò àìníyàwó ọkọ ní tó forí gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nùsùs. ṣé kùnà àlùbánu wọ́n kó àwọn kẹwàá tó wọ́n fi wọ́n sì mú náà gbẹ̀gbẹ̀ rẹ̀ lè yọ ọ̀bá náà sùn mọ́ ẹjẹ́ fún yín lẹ́yọ̀ kan. ẹ̀pọ̀ wa nù kọ́ńdà yìí pé hadithul ahad hadithi déyìn kan bá gbà wá yòòtẹ́jọ fil ahkami láfil akọ̀rì báàtì kọ́ńdà kọ́ńdà kúkúrú ni kí wọ́n pẹ̀lú ọ̀rọ̀ kọ́ńdà kọ́ńdà kí wọ́n pẹ̀lú rẹ̀. ike hadithi tí èèyàn kan bá gbà wá a máa fi sẹ̀rí tó bá jọ́rọ̀ dájọ́ ṣùgbọ́n tó bá fi àkídà ní fi sẹ̀rí. gbogbo gbàdán sọ̀tàlá wa rẹ́ máa gùn ní jábà lọ sí yámọ̀ mi jò ní ìṣẹ́sà òyìn ìdìgún fi rẹ. ẹni mélòó ni wọ́n jẹ́ ábà àìníyàwó àhàdìsì mi tó ní ti pẹ̀lú ọ̀rọ̀ àgbàgbé kọ́bù tó ti fi yẹ̀kẹ́ lọ́gbàá wa sotori bẹ kọyida ni tọba ti déédéé nǹkan kọyida ọwà fún káfíńkò mọ̀jùmọ́ àtúnmí na nùsọ́ọ̀sì ṣẹ̀rẹ̀ ẹ̀yà kíkójọ àwọn àkójọpọ̀ ohun tó jẹ́ ẹsẹ̀ ọ̀rọ̀ tí ọgbà tí sẹ̀rí àgbà wọlé kìkìní rẹ̀ fi máa lò wálé kó nítorí wà fún nìyẹn. tó tí kọ́ńdà bẹ́ẹ̀ ti lè tako ewu tó wà nínú <laughs> inú mẹ́sù kan abala kí ló ní wọ́n fi ń pè kọ́ńdà èdè nítorí pé ní máa ń jábọ́ lẹ́nu àwọn olùmọ̀yẹ́ lọ́pọ̀lọpọ̀ gbani ló fi dàbí pẹ́rẹ́sìkù pé òfin kan ni torí bẹ́ẹ̀ kò sí ìtọ́sìn wa pẹ̀lú ẹ̀ mo táwa mọ̀ náà ni pé jama ẹ̀yọ̀ kan ni o lájàmọ́ àtòun náà ni mùsùlùmí parapọ̀ ìyàwó kan tí wọ́n dúró lórí tawhid àti sunna nẹ́bí sọlọ́mọ́ wa. tó ti bẹ́ẹ̀ kọ́rídà kò sí wọ́n kàn wá tó bá ti forí gbá nẹ́bí ẹ̀ wá ní ohun tí wọ́n ń ṣe. ìwà lè lè jì mú nu jama àti wọn tí wọ́n tọ́ yapa sí ohun tí ànẹ́bí tí wọ́n bá wá padà wí kò sí pé yóò ṣe rìn torí òní mí ẹ̀yin tẹ́ jẹ́ sàlàfíà náà tọ́lá ẹgbẹ́ yìí tẹ́ jẹ́ sàlàbí ọ̀sọ̀ pé èyí tẹ́ jẹ́ mùsùlùmí náà ń kọ́ ìdá ansa lásàbí mùsùlùm ìwé ṣe mùsùlùmí nìyẹn èyí tẹ́ jẹ́ sàlàbí àtẹ́yìn náà ní kátọ̀ nínú jàmá yín jàmá ẹ̀wọ̀n jàmá yín. ó yẹ kó sọ pé èyí tẹ́ jẹ́ mùsùlùmí ńkọ́ ọmọ tó bá ti yíyó tètè sọ fún pé ìwọ́n tí wèé wá ṣe mùsùlùmí. <laughs> ọ̀rọ̀ bá rìn ẹtì yé ọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ tó bá àyè ẹni nínú ìdáhà náà ọ̀rẹ́kùn sọlá ọ̀sán ká. ẹ lọ pèrún náà ni ẹ bá ti pèrún òun náà ti mọ̀ bọ́ ẹ kóhun ti ìbè nìyẹn ẹ ti wà nù irun àtúbáwá tá a máa ń pè náà níbi láàlú máa ń pè òun àkọ́pẹ́ as-salatu khayrun minan nawm èmi káfí lè dìde ọ̀rọ̀ bó díẹ̀ ẹlòmíì ò lè jásí pé ojú rẹ̀ ní sùn ọ̀kẹ́ rẹ̀ sùn mọ́ tọ́ bá ti gbọ́ yóò lè fi kíni ọ̀ yóò lè dìde èyàn lè fi ìtara jì báyà máa gbé ìgbàlù àlá gbogbo nǹkankan ẹ ti pèrò ìwọ́n bá ti mọ̀ pé tẹ bá jí orí rẹ̀ lè dàrú àbí kò tó ẹ fi lẹ̀ nítorí pé wọ́n tọ́rọ̀ ọ̀rọ̀ rúfin àlùkọ́là wọ́n ti gbé gègé pé kò ṣeé da nípa ti ọba adẹ́dà ẹgbọ́rọ̀ nìyí o kò ṣeé da ó ṣe àṣe ètò nípa ti ọba adẹ́dà wọn ò ní kọ́lẹ̀ fọmọ kékeré dé ìdàgbà fásitì orí rẹ̀ ó fi pé fẹ́ni tó sùn tí ó fi jì èyí ti pa tẹni ẹlẹ́ni o ẹni tó sinwi tọ́wá lọ lẹ mọ́tò mi ní òkò gíláàsì iwájú tó ti mọ̀ pé owó rẹ̀ máa ń pọ̀ ọwọ́ alẹ́ lóko àwọn fámìlì àsanwó gíláàsì ọ̀wá gbọ́dọ̀ wà lọ́ọ́ má dìdùn wá gbẹ́rú fi àlùkọ́là mọ̀ àǹkà láàtà láà àlà hakul gẹ́rì áàkì wọ́n bá jẹ́ tọ̀tọ̀ lọ́wọ́ òbí bẹ̀rẹ̀ sí i àwọn àgbà pé ọmọ kékeré ọmọ kékeré wa bùkún náà wà lẹ̀ mọ́ ẹnìkan lójú kó jẹ́ ẹ̀rí ẹ̀sìn fọ́ọ̀nì yẹn káwọn fámílì òdìdí kan lọ tọ́jú rẹ̀ mo rò bó jẹ́ pé ìbẹ́yìn náà rí pọ́mọ kékeré ni tẹ̀lé àṣọ ìgbéró fi àlùkọ́là mọ̀ àǹkà láàtà tọ́ba jẹ́ ẹ̀tọ́ ti ọba àtẹ́ta ni ẹ̀dá pẹ̀lú máa dúró àwọn àkàdé ìyẹn yé ṣùgbọ́n ìwọ oníwọ̀ àgbà ìwọ ọlọ́run fún ọ. fámílì òdìdè ni wèrè yín gbà rẹ̀ ti lè mú ẹ máa tì tó fi bóde tọ́lọ fọ́ gíláàsì ọkọ̀ ẹ̀ tó wó jọ tọ́ba àrí ẹ̀ tẹ̀lé ni. àbá àtẹ̀síwájú wọn ní ibi parí ibi tó ti Ah, ah, ọ̀pàrọ̀ ni o ọ̀pàrọ̀ ni o àrùn bí o ti rí o lọ́dọ̀ ọ̀jẹ̀ ló ti wọ́n bá rí síbi tó tutù pé àrùn ọmọ máa gbóná kátikáti ni o ọ̀tọ̀ kátikáti ni o. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت